gbà wá lálejò nínú ilé yín lónìí orí ètò tá a wà òun náà ni Yorùbá Nation Now ètò kan ni tí ń ṣojú ọmọ Yorùbá káàkiri ayé ètò tó ń kìlọ̀ ìwà wípé ó tó gẹ́ o èyí tí Fúlàní fìyà jẹ Yorùbá ó tó gẹ́ ẹ wá kan fìdílé tàbí kẹ fìdílé kan kẹjá jọjẹ gbádùn tèmi ẹ̀yin tẹsí bá wa wo fídíò ọjọ́ bíi olóyè Sunday Igboho lánàá gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o ẹ ṣeun àdúpẹ́ lágbára ọlọ́run àtòjọ péjú pésẹ̀ ṣe fifty one birthday fún wọn ni lágbára ọlọ́run ọba ní ọdún tó ń bọ̀ ìkọkàn ò tí ì nídòkú nínú wa ohun tí mo bá wá lónìí ṣe mọ̀ pé nígbà míì àwọn ẹni ọlọ́run wọn a máa rí ní táwa tí ojú àwa lásán báyìí tójú wa ò rí ẹni ọlọ́run kan ló mà dìde o ló sọ bàbá yẹn náà òdú ni wọ́n wọ́n ń ṣàìmọ̀fò lóko wọn ò ṣẹ̀ṣẹ̀ ń sọ iléeṣẹ́ kan tá à ń pè ní àṣàbí Africa àwọn ni wọ́n máa wọ́n máa ń tó interview bàbá yẹn bàbá yẹn á sì sọ tó bá rí lórí ọ̀rọ̀ pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àti Nàìjíríà lápapọ̀ ṣùgbọ́n bàbá yẹn wá fi prọfẹ́sì kan síta lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho àti bàbá Bánjí Akíntóyè wọ́n ní ọlọ́run sọ fáwọn wípé kí bàbá máa bá iṣẹ́ yẹn lọ very sharing news pé kí bàbá máa bá iṣẹ́ yẹn lọ torí wípé òun ọlọ́run láìpẹ́ òun máa fi ọ̀pá àṣẹ lé yorùbá lọ́wọ́ o a dẹ̀ máa bọ́ lóko ẹrú láìpẹ́ láì jìnà lánàá a tú àtúnṣu désàlẹ̀ kòkò lórí ìyà tó ń jẹ ọmọ yorùbá fẹ́yìntẹ́ wo fídíò yẹn ẹ rí i pé a mú wá fún wa gbogbo tí olóyè Ìgbòho sọ bó ṣe ń wá sí ìmúṣẹ ń sìn bó ṣe jẹ́ pé Fúlàní wọ́n gbà lérò pé sẹ́ẹ̀ a ní rí bí ọ̀nà kan tá a lè gbà láéláé ṣùgbọ́n o mo mọ̀ pé ní agbára ọlọ́wọ̀n ọba ìtúsílẹ̀ fẹ́ dé fúnlẹ̀ Yorùbá gbogbo alágbára ti fọwọ́ alágbá wa lójú ọlọ́wọ̀n ọba ẹlẹ́dàá máa tó gbèjà wa Yorùbá mi ò ní fẹ́ sọ léyà mi ní fẹ́ sọ di lépẹ́ mo wà lọ́wọ́ màá fẹ́ ká jókòó ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká wá nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan kẹ́ẹ̀jẹ́ àjọ lọ gbọ́n tí pásítọ̀ yìí fẹ́ sọ lórí ọ̀rọ̀ bàbá Bánjí Akíntóyè àtolóyè Sunday Ìgbòho pàápàá kí níṣẹ́ tí wọ́n rán sí wọn ó yá ẹ̀jẹ̀ àlọ́ kájọ lọ gbọ́. mo rí pé riot yìí ó fa kí kí pléènì já wálẹ̀ kọ́kọ́ nǹkan tí mò ń sọ yìí ọ̀pọ̀ àwọn tó pera wọn ní ìjọba gan sákò nínú ọ́fíìsì èmi ń sá sínú mọ́tò wọ́n lè pa kọ́ lọ kọ́ sílẹ̀ kọ́ńkọ́ tí mò ń sọ sílẹ̀ ọba mi ó gbàgbé adé sí palace ibi tó ti ń sá lọ wọn ṣapa láwọn ìran tí mo rí olúwa kí ni ìtumọ̀ yìí olúwa ní àwọn ènìyàn mi fẹ́ gba ògo wọn padà. àwọn ènìyàn mi fẹ́ gba ògo wọn padà. bẹ́ẹ̀ ni pé ọwọ́ òun ọlọ́run ni ṣe rí gbogbo àwọn tó gbé ìbò kọ́ran ẹ̀rín ni o yẹ̀yẹ́ ni wọ́n ń pè o yẹ̀yẹ́ yẹ̀yẹ́ ni wọ́n ń pè sà fúlàní mo tún tún sọ fúlàní ò ní jẹ́ nǹkan mọ́ wọ́n máa jẹ̀yà gbogbo tó ń ṣe yìí olúwa ọlọ́run àwọn ọmọ ogun ló sọ fún mi bẹ́ẹ̀ ìjọba tó wà lórílẹ̀‐èdè olúwa ní ẹgbàá òun kò ní lọ lásán lára wọn pé kí gbogbo àgbáyé máa kàn máa retí hmm. ó jẹ́ ohun tí olúwa bá mi sọ. ẹgbà kò ní lọ wọn ní lọ láì jẹ ẹgbà. yes. ẹgbà olódùmarè sà. bẹ́ẹ̀ ni hmm. so ó jẹ́ ohun tí olúwa bá mi sọ àwọn tó ń jà fún láti dúró kí wọ́n fi ọgbọ́n ṣe kí wọ́n má fi ara agbára òkùnkùn lè tú wa lẹ̀ hmm. ẹ jẹ́ kí gbogbo àwa ìránṣẹ́ ọlọ́run fọwọ́sowọ́pọ̀ láti gba àdúrà ìtúsílẹ̀ wà fún wa tó ní agbára eh, láìpẹ́ yìí. ẹ̀yin sọ̀rọ̀ lọ́sìn wọn ní breaking pé eh, PDP court nullify PDP primary election ó ń break báyìí sí lórí dàbí àwọn kan tẹ́ ti ń sọ láti jọ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ báyìí ni ìròyìn yẹn wọlé sí pé ok ní Zamfara bí ní ok ok ok sir nítorí national ni. so káwọn ènìyàn àwọn tó ń wá kí wọ́n dúró àti yíbò olúwa rán mi sí yín pé kẹ́ ẹ má para yín àwọn yíbò ẹ máa dúró olúwa ní ẹ máa dúró wọ́n máa fi kánú lẹ̀ ṣùgbọ́n kí wọ́n gbàdúrà àìsàn fún kánú kọ́lọ́n kó wòsàn kó rà padà ibi tó wà kó má gba nǹkan kan jẹ lọ́wọ́ ìjọba hmm. wọ́n máa fi sílẹ̀ kó má gba nǹkan kan jẹ lọ́wọ́ ìjọba èyí yìí lè fa ikú tàbí àìsàn kó ṣọ́ra ní àkókò yìí àkókò yìí kó ṣọ́ra láti sin sí December kó ṣọ́ra gan Nnamdi kó ṣọ́ra ìyẹn kọjá lọ bẹ́ẹ̀ Sunday Igboho olúwa ní má tẹ̀lé ohun ènìyàn tẹ̀lé ohun ọlọ́run hmm. tóun dá ohun ọlọ́run lòun gbé ẹ dìde o òun lòun gbé ẹ dìde bàbá Akíntóyè ọlọ́run ní kọ́ ẹ má bẹ̀rù pé kò sí ikú kan tó máa pa yín lákòókò yìí ṣùgbọ́n ẹ wá ojú òun ọlọ́run òun ti fẹ́ fi ọ̀pá yẹn lé yín lọ́wọ́ hmm. ojú olúwa bèmí sọ ni mo sọ o mi ò sì ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ. àwọn èèyàn wọ́n pè wá ní pé sàbí torí pé wọ́n ní béèrè pé total honour sàbí nǹkan tó ń ṣẹlẹ̀ ní palace ọ̀ní lójijì láìpẹ́ ó ba òyàn lẹ́rù wọ́n fẹ́ kẹ́ gbàdúrà fún wọn ní ọ̀ní fẹ́ ìyàwó méjì láàrin ọ̀sẹ̀ kan ni Naomi bá ń wá ọ̀nà bí yóò ṣe padà sáàfin then ibì kan wọ́n ní pé wọn ní pé ìyàwó ọ̀ní pàrokò ránṣẹ́ sí ó lóun yóò tú àṣírí rẹ̀ láìpẹ́ yẹn Naomi wọ́n tún sọ wípé kí ni olúwa lè. ẹ payẹ tì. Eh, ohun tó máa ṣẹlẹ̀ ní agbára hmm. ọjọ́ ọ̀rọ̀ ń bọ̀ hmm. tá a bá tún máa ríra a sọ ohun tó máa ṣẹlẹ̀ ọba yẹn olúwa kì í hmm. because ọmọ ìbìrà lọ́yẹ̀ ṣẹ̀ fẹ́ǹsì wọ́n dẹ̀ ló lówó díẹ̀. kó gan padà sọ́dọ̀ ọlọ́run ohun tí mo lè advice ẹ nìyẹn kó padà sọ́dọ̀ ọlọ́run o kó padà sọ́dọ̀ ọlọ́run amúmiri pé aṣọ ìlẹ̀kẹ̀ tó wọ̀ kò mọ́ kó padà sọ́dọ̀ ọlọ́run mi ò ní sọ yẹn lọ kó padà sọ́dọ̀ ọlọ́run so kò sí ètò kàn mí pẹ̀lú anybody kò sí ètò kàn mí pẹ̀lú anybody kó padà sí ọ̀dọ̀ ọlọ́run orílẹ̀-èdè yorùbá tó máa gbà wòsàn orílẹ̀-èdè yorùbá tó máa gbà wòsàn lọ́wọ́lọ́wọ́ báyìí olúwa ní àṣírí àwọn kidnapper yẹn máa àwọn àṣírí kan bò òun máa máa tú òun máa máa tú síta òun máa máa tú síta òun dẹ̀ ti bẹ̀rẹ̀ sí tú síta òun ti bẹ̀rẹ̀ sí tú síta òun dẹ̀ ti bẹ̀rẹ̀ sí tú síta ọlọ́run sọ fún mi pé àwọn àwọn terrorist yẹn wọ́n tún máa dojú ìjà kọra wọn again wọ́n tún máa dojú ìjà kọra wọn mo dẹ̀ fẹ́ olúwa ní kí n sọ fún ẹ̀yin tẹ́ ẹ wà nínú àmì tẹ́jọ́ mọ yorùbá ẹ má ta ẹ̀jẹ̀ ènìyàn sílẹ̀ o ẹ má ta ẹ̀jẹ̀ ènìyàn sílẹ̀ torí òun ó kà á sí ẹ̀san fún yín lórí ọmọ ẹ̀yin tẹ́jọ́ mọ yorùbá nínú army nínú air force nínú navy nínú police nínú custom nínú immigration nínú uh, uh, road safety civil civil defence ẹ má ta ẹ̀jẹ̀ ènìyàn sílẹ̀ olúwa lóun máa kà sí yín fún ẹ̀san ẹ̀san yẹn dẹ̀ máa lágbára ẹ má ta ẹ̀jẹ̀ ènìyàn sílẹ̀ o tí wọ́n bá rán yín láti pé kẹ́ ọ lọ kẹ́ ẹ lọ pa ènìyàn ẹ má jẹ iṣẹ́ yẹn o ohun tí olúwa sọ fún mi nìyẹn ohun tí olúwa sọ fún mi nìyẹn torí orílẹ̀-èdè yorùbá máa great gan láàrin orílẹ̀-èdè lágbàáyé májẹ̀mú yẹn fẹ́ come to pass By àlàáfíà. nǹkan tẹ̀ tó parí àwọn civil defence tẹ mẹ́ńsọ̀n yẹn ló bà mí lẹ́rù sà ìkànnì wọn ó lọ fi ẹ̀ṣẹ́ tó fi fẹ̀mí tó èyí Yínká Ayéfẹ́lẹ́ ní event kan fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ àwa wò bí ṣéèkì ṣe nǹkan burúkú ló fẹ́ ṣẹlẹ̀ sí ọ̀gbẹ́ni Yínká Ayéfẹ́lẹ́ yìí nsìn tó jẹ́ olórin kí civil defence máa tún gba e, e, e, ẹnu eyín musician tó ṣe kọrin tán eh. ìgbà kan lọ́nà là nǹkan ọmọ lórí níbi tó ti kọrin ní Èkìtì. Eh, àpẹẹrẹ ni kóun náà lọ máa tọrọ ọ̀dáríjì ẹ̀ṣẹ̀ kó padà sọ́dọ̀ Ọlọ́run hmm àpẹẹrẹ ni hmm. àpẹẹrẹ ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olórin yẹn ẹ padà sínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ayé ń wò yín pé ẹ wà nínú ọlọ́run ẹ ò sínú ọlọ́run òkùnkùn ló pọ̀ jù nù yín ẹ lọ padà sọ́dọ̀ ọlọ́run ẹ padà ẹ jọ ẹ padà ìjèrè ọkàn lọ́lọ́run pe àwa fún kì í ṣe pé ọ̀rọ̀ pé kíní ìjèrè ọkàn èmi ò sọ láti fi bà ẹnikẹ́ni jẹ́ ẹ padà ẹ̀yin ọba ìlú ẹ padà sọ́dọ̀ ẹ lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ ẹ̀yin politician ẹ padà sọ́dọ̀ ọlọ́run hmm. ẹ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ hmm. gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera ilé alágbára tó dẹ̀ jẹ́ kòròfo ni yín ẹ̀yin wòlíì ẹ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ìjọ CAC ẹ lọ sẹ́tù gẹ́gẹ́ bí bàbá Kẹ́hìndé Ọlá ṣe sọ ẹ lọ sẹ́tù ohun tó wà láàrin yín ẹ rìn àtọ́ládélé ẹ lọ sẹ́tù ẹ lọ sẹ́tù àwọn ògbóni tó wà láàrin yẹn tú àṣírí wọn síta. Si àwọn ẹni òkùnkùn pọ̀ láàrin yín hmm. àìmọye ohun tí olúwa ń bá wa sọ ìjọ àpọ́stélì problem lẹ́jẹ́ lákòókò yìí fún orílẹ̀-èdè yìí èmi ò believe pé nàìjíríà wà mọ́ yorùbá lèmi mọ́ torí mi ò kì í ṣèràn haúsá mi ì ṣèràn ibo mi ì ṣèràn ọmọ yorùbá májẹ̀mú ọlọ́run sì wà lórí wa dasọ̀ kò sí nǹkan tí fúlàní máa ṣe o kò sí nǹkan gbogbo ọgbọ́n tó ń dá ọlọ́run ń fèlè wọn ọlọ́run yí wọn lágbo dànù ó ní òun ni ọlọ́run kò sì sí ẹlòmíì lẹ́yìn òun so kàn jọ gbogbo àwa ènìyàn ẹ jẹ́ ká padà sí ọ̀dọ̀ ọlọ́run gbogbo àwa ènìyàn gbogbo ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run òkùnkùn ẹ lọ yí padà ẹ padà sọ́dọ̀ ọlọ́run mo fi orúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun bẹ̀yìn ẹ padà sọ́dọ̀ ọlọ́run èmi ò mọ̀ ju pé ká padà sọ́dọ̀ ọlọ́run lọ́hùn ẹ̀jọ́ o kò sí gangan nínú ayé yìí o kò sí gangan nínú ayé yìí o bàbá rò bá pa máa dalẹ̀ a lè má dalẹ̀ tá a bá dẹ̀ rò pa máa dọ̀la a lè má dọ̀la o ẹ padà sí ọ̀dọ̀ ọlọ́run mi ò ní sọ yẹn lọ. lákòótọ́ sà ká tó béèrè àwọn kò dáhùn ìfẹ́ mọ àwọn ètò tí wọ́n fi lè rí ìwòsàn ìròyìn kan ló ṣẹyọ wọn fẹ́ béèrè sá àwọn èèyàn fẹ́ ká béèrè wọn ní ó mà ṣe olùdíje gómìnà ìpínlẹ̀ Ògùn kú lójijì wọn lọ fa òṣèlú ló bà sá báwo làwọn èèyàn ṣe lè bọ́ nínú ọ̀fọ̀ òṣèlú àmì ẹni tó ẹ̀ṣẹ̀ pick ticket tí SDP sọ pé òun làwọn fún kó di gómìnà aspirant lógùn state ìjọ kejì ó dẹ̀ lulẹ̀ sà wọ́n gbé dọ́sítù ó dẹ̀ parẹ́ síbẹ̀ sà. àárín ara wọn nìyẹn wà. ok àárín ara wọn sà ok sa. tí lọ́pọ̀lọpọ̀ ń sọ pé báwo làwọn ṣe lè bọ́ náà fa òjijì ọ̀fà. mo ti sọ pé wọ́n máa para wọn. ok ẹ sọ bẹ́ẹ̀ sà. yes lópin ọdún yìí ní january yìí. àárín ara wọn ni ó ṣẹ̀ tí máa ṣe omi tún máa ṣẹlẹ̀. Hmm. àwọn haúsá yẹn haúsá máa pa fúlàní. haúsá tẹ rí yẹn àwọn haúsá yẹn wọ́n máa dìde ó máa tó ṣẹlẹ̀ pé àwọn fẹ́ gba ilẹ̀ wọn àwọn fẹ́ gbadé wọn kó lọ́wọ́ fúlàní ó máa bú tàgàn ṣùgbọ́n yorùbá ti lọ́ ń gbà ẹ̀ ẹlọ́kàn tí kan tí mò ń sọ ṣó ti yé yín so kò sí wàhálà. lákòótọ́ báwo làwọn èèyàn ṣe lè lo èyí tó kù tọdún fẹ́ parí ìsìn tó láwọn èèyàn sọ pé ilé pé ìlú le olórin kankan gbà ó ní ó ní ìlú le o kò sówó lóde <laughs> ọkùnrin kígbe obìnrin kígbe kálukú kígbe wọn kígbe kó sí owó. ẹ jẹ́ kí ẹ jẹ́ àní sùúrù ká fara dà á ìṣẹ̀lẹ̀ ńlá kan máa ṣẹlẹ̀ láìpẹ́ yìí ìgbà yẹn gbogbo àwa pèsè àwa lọ pèsè máa tó dé ẹ fọkàn yín balẹ̀ ìjì máa wà lọ́dún tá a fẹ́ mú ìjì máa wà ní twenty twenty four twenty twenty five twenty six àwọn kan máa yí padà àwọn kankan máa yí padà ṣùgbọ́n ẹ jẹ́ ká fara dà ọlọ́run mọ̀ sí ẹ má jẹ́ àtòrí bẹ́ẹ̀ ká máa wá wàhálà kiri ẹ̀jẹ̀ ọlọ́run wà nípa tiwa ọlọ́run wà ní orílẹ̀-èdè yorùbá yìí tó ní agbára gan mo fẹ́ sọ kankan fún àwa ènìyàn bí buhari ṣe tilẹ̀kùn tó ti tó géètì tó ti pàǹdùkú tó ti kòkò bàbá aṣáṣùn ṣé ẹ̀yin ènìyàn kì í jẹun ni hmm. ẹ jẹ́ ká mọ̀ pé ìwà láàyè wà nílẹ̀ yorùbá yìí àlàáfíà tọ́lọ́run fún wa gan tá a bá mú tàwọn kidnapper kúrò kò sí ní north kò sí nílẹ̀ ibo ọlọ́run fún wa ní àlàáfíà tó pé nílẹ̀ yorùbá yìí hmm. ṣùgbọ́n àwọn tí ò jẹ́ kí àlàáfíà yẹn ó sakuléètì dáadáa ẹ máa rí wọn wọn máa tó lulẹ̀ pé ní sọ́jú yẹn lọ à ń sọ ẹ̀fẹ́ gbàgbọ́ ẹ máa tó gbàgbọ́ láìpẹ́ mo rò pé ẹ gba ti Queen Elizabeth gbọ́ báyìí ẹ tún máa tó gba eléyìí gbọ́ hmm. pé ọlọ́run bẹ ní orílẹ̀-èdè yorùbá àwọn gómìnà yẹn nìkan lọ yí padà ẹ máa ríran wò ẹ máa ríran wò hmm. òótọ́ mo bá yín sọ o òótọ́ ni mo bá yín sọ ṣùgbọ́n mo fẹ́ ká dúró nínú ọlọ́run ẹ má jẹ́ àṣeyèméjì ọlọ́run máa ń tú ènìyàn sílẹ̀ ọlọ́run sì máa ń ṣẹ́ ogun ènìyàn hmm. kò sí ohun tí ọlọ́run òwa yóò lè ṣe ẹ jẹ́ ká padà sínú ẹ̀ má wo èjì tó ń là kọjá ẹ kàn já faradà máa bọ́nú èjì. Hmm má torí ẹ̀ kó sọ pé o fẹ́ lọ torí ẹ̀ o fẹ́ lọ gba agbára òkùnkùn wọ́n á fi gba nǹkan mẹ́wàá nǹkan ẹyọ kan tó bá gbà lọ́wọ́ wọn á gba mẹ́wàá lọ́wọ́ ẹ̀ o òótọ́ ni mò ń sọ o ṣe eré ọmọ Yorùbá ẹ yín balẹ̀ gbogbo ẹ̀yẹ ìránṣẹ́ Ọlọ́run ẹ ká kún fún àdúrà àwa tá a ti ṣubú Ọlọ́run sì lè gbé wa dìde padà tá a bá wá ojú Ọlọ́run ẹ jẹ́ ká padà sínú Ọlọ́run mo fi Kristi hmm. Jésù bẹ̀ wá hmm. gbogbo ẹ̀yin ìran ènìyàn dúdú ní ilẹ̀ United Kingdom ẹ pray ẹ gbàdúrà ẹ gbàdúrà gan-an torí ọmọkùnrin yẹn tó jẹ ọba yẹn ó máa ṣílẹ̀kùn burúkú kan bíi ti covid nineteen ní United Nations ẹ gbàdúrà kọ́lọ̀ ní United Kingdom kọ́lọ̀ ń fi àjùlọ wọ́n ẹ gbàdúrà gbogbo ẹ̀yin ìran ènìyàn dúdú kó má bàa jẹ́ pé ìran ènìyàn dúdú ló máa kú jù ni mo ṣe ní ká ẹ gbàdúrà o ẹ gbàdúrà kí ọlọ́run fi àjùlọ wọ̀n wọ́n kó fi àjùlọ wọ̀n wọ́n so àlàáfíà ni. dádì a ní ká dúpẹ́ lọ́wọ́ yín fún orí ọ̀fẹ́ tẹ́ fún wa láti gbọ́ ọ̀rọ̀ ìṣítí sí àwọn wà nínú ìgbàgbọ́ a ní ká dúpẹ́ gidigidi ní sàdé torí bí àwọn nǹkan wọ̀nyí ó ní bí kò bá ṣe pé Olúwa fi wá mọ̀nà a kò lè rí àlàáfíà náà ó ní fún àwọn tí ó gbàgbọ́ la fún láṣẹ láti jọmọ Ọlọ́run a ní ká dúpẹ́ gidigidi lọ́wọ́. ẹ ní agbára Ọlọ́run náà mo tún fi eléyìí bẹ̀ wá sà kí gbogbo ènìyàn pàdé mi ní orí òkè ẹ pè mí first week of October mo gbàgbọ́ pé ọlọ́run á pa gbogbo wa mọ́ kò sí ohun tí ó ṣẹlẹ̀ mo fi ọwọ́ ọlọ́run sọ̀yà pé gbogbo wa tá a bá débẹ̀ láyọ̀ ayọ̀ náà la tún máa fi padà torí ọlọ́run fẹ́ rìn ní orí òkè yẹn iṣẹ́ agbára fẹ́ ṣẹlẹ̀ ń bẹ̀ láti ọwọ́ ọlọ́run kì í ṣe látọwọ́ mi o. Hmm. èmi ò mọ̀ ń pa èmi ò mọ̀ bọ́lọ́run ṣe ń ṣe o ọlọ́run lè mímọ̀ tó ń ṣiṣẹ́ o mo dà fi lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin gbogbo ọmọ ọlọ́run tẹ́ dìde fún ìrànlọ́wọ́ láti bá wa kọ́ ìjọ yẹn lọ sórí òkè yẹn àti níbẹ̀ oríṣiríṣi iṣẹ́ agbára ààrẹ ni tí wọ́n tí wọ́n gba ògbó olúwa ìpàdé yẹ àwẹ̀ ọjọ́ mẹ́ta ìṣọ́òru ọjọ́ mẹ́ta àmín kẹ́ẹ̀sì bá ọlọ́run dá májẹ̀mú nígbà tí ẹ bá parí àwẹ̀ yẹn tẹ́ ẹ bá rọ́wọ́ ọlọ́run ẹ lọ san májẹ̀mú yẹn torí gbogbo yín ló máa padà pass hmm. ọlọ́run máa jẹ́rìí ara ẹ̀ àmín olúwa ní ìran ènìyàn dúdú wọ́n fẹ́ lo ògo wọn lórílẹ̀ ayé lákòókò yìí tó dẹ̀ máa lágbára kọjá táwọn ènìyàn funfun yẹn ń ṣe lọ ọ̀pọ̀ ara ló máa ṣẹlẹ̀ ọ̀pọ̀ ìmọ̀ ló máa jáde ọlọ́run sọ fún mi wípé àárín àwọn ènìyàn dúdú lòun fẹ́ gbé ògo yìí gbà. olúwa ní àárín àwọn ènìyàn dúdú lòun fẹ́ ti dáàrà yìí ọjọ́ bàbá mi sọ ni mo sọ yìí o gbogbo generation tó fẹ́ di generation ènìyàn dúdú mọ́ lọ́wọ́ ẹ̀mí mímọ́ tẹ̀ wọ́n rì ìyanu kó ṣẹlẹ̀ kẹ́ẹ̀rọ́gò yín lò kẹ́ẹ̀rọ́gò yín lò orílẹ̀-èdè Yorùbá jẹ́ wà lálàáfíà fún wa ní òmìnira fún wa ní òmìnira fún wa ní òmìnira agbára tí àwọn gọọmenti lò lé wa lọ́wọ́ sọ́dọ̀kú. àmín jésù kristi. agbára tí àwọn politician lò sọ́dọ̀kú. àmín jésù Christi. agbára tí àwọn ọba lò lé wa lórí ilẹ̀ yorùbá yìí olúwa sọ́dọ̀kú. àmín orílẹ̀-èdè yorùbá yìí jẹ́ kó dúró. àmín jẹ́ kó wà títí. àmín jẹ́ kó jọba títí. àmín ẹ ìwọ arákùnrin tí ìjọba germany ń ta lọ́fà yẹn mo tiẹ̀ rántí. yálì kaburi yabata. ìjọba germany. ikaba fúdi ìkànnà Eh, ọlọ́run lò mí fún arákùnrin yẹn wọ́n máa ń fi àwọn German country wọ́n ń fi nǹkan kan ṣe àìdásí arákùnrin yẹn Elajusa wọ́n ń fi nǹkan kan ṣe àìdásí àwa hmm. bẹ̀rẹ̀ àdúrà láti bí ọdún mẹ́fà náà ti fẹ́ pa hmm. wọn ò rí pa àwa hmm. bẹ̀rẹ̀ àdúrà lórí ẹ̀ mo máa pè é nísìn àwa bẹ̀rẹ̀ àdúrà síta. so ẹ wá. Germany láti 1995 so mo lọ high school bí báyìí mo lọ ṣe levels mo dẹ̀ lọ university so mo parí ní mo ṣe doctorate nígbà tí mo parí university mo ṣe international relations ní doctorate mi so mo wá kọ ìwé kan ìwé yẹn jáde ní two thousand sixteen year two thousand sixteen so mo wọ́n pè mí kí wọ́n deliver lectures ní different places nígbà tí wọ́n yẹ jáde lẹ́yìn ìgbà yẹn mo kọ àwọn articles míì náà bọ area mi wà sensitive gan torí area mi mo dé pẹ̀lú terrorism ethnic and religious conflict uh, genocide prevention so mo wá mo dẹ̀ ti ṣe internship rí ní United Nations ní New York ní 2010. thousand ní department tó ń pè ní genocide prevention and uh, responsibility to protect so area yẹn náà ni mo máa publish ní lórí tí mo ń kọ̀ọ̀kan lé lórí so kò ju bí five months lọ tí mo parí doctorate mi tíwé mi jáde actually five months tíwé mi jáde ni wọ́n bẹ̀rẹ̀ yí attack mi pẹ̀lú weapon yẹn wọ́n pẹ̀lú weapon yẹn ní direct energy weapon hmm. èmi kò gbọ́ rí hmm. so nǹkan tí mo kọ́kọ́ find out ni pé àwọn kan wá kó sí òkè ilé mi tí mò ń gbé wọ́n rent flat kan bẹ́ẹ̀ wọ́n lójú two weeks lọ pẹ̀lú gbogbo resources báwọn ṣiṣẹ́ wọn bí tí mo dẹ́ ń ah, ah. kó mi ìbá bọ́bọ́ máa yẹn sọ̀rọ̀ o kàn summarize ẹ̀ fún yín ní lọ́dọ̀ exactly wọ́n right wọ́n wọ́n bọ̀ that I'm being tortured. ni mo kó àwọn ẹgbẹ́ ìmọ̀lẹ́ ayé wa ẹ máa gbé lọ sórí òkè ẹ pè mí ibẹ̀ ló ti rí àwọn ẹ̀túnṣílẹ̀ kankan ibẹ̀ ló. dínà nìyẹn. no problem eh, ẹ àdúrà máa máa lọ dẹn àṣẹ ìta lè ṣe lágbára Ọlọ́run god bless you sir god bless you sir i wish you all the best prayer will continue lágbára Jésù god bless you sir yes sir. thank you ẹ ṣe gan ayé àpèṣe thank you sir. màá gẹ̀ẹ́tì fóònù nọ́mbà former editor Vanguard newspaper yẹn fún yín. after twenty eight years yẹn èmi ní gbọ́ ṣe bá wọn ṣiṣẹ́ lé lórí pé mo lẹ́yìn àwọn tó ń kọ́ lọ́wọ́ yìí ò respect wa bẹ́ẹ̀ yẹn so torí ìjà Germany ló lọ́bì ó ní mo ṣe ṣe wà Germany dì sí and they are still attacking me with a satellite weapon àwọn weapon yẹn ní two thousand twenty. General Assembly UN wọ́n discuss wa weapon radiation waste weapon pé kí gbogbo country stop láti máa lò because it's a threat to the woman to woman existence. wọ́n à ní gbọ́ wọ́n kàn deny báwọn kọ́ ni but this weapon was developed in this àjò aṣọ ní jésù ò ní dòkú ọmọ rẹ ò ní dòkú aya rẹ ò ní dòkú àwọn ìsọ̀ǹgbẹ yín tó wà ní ọ̀dà yín ọmọ wọn aya wọn ò ní dòkú àwọn náà ò ní dòkú ìjì ò ní jà yín ìrì á máa ṣẹlẹ̀ ìrì á máa ṣẹlẹ̀ ìrì á máa ṣẹlẹ̀ ìrì á máa ṣẹlẹ̀ ìrì á máa ṣẹlẹ̀ ìrì á máa ṣẹlẹ̀ ìrì á máa ṣẹlẹ̀ ìrì á máa ṣẹlẹ̀ ọlọ́run ẹ̀mí mímọ́ yóò fa ire wá lórúkọ jésù gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run tó ti kú nínú ẹ̀mí ó yá ẹ jí dìde gbogbo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 ìṣẹ̀lẹ̀ ńlá. ọ̀rọ̀ yìí mọ̀lẹ́ ó bẹnu tán. ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ